لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين مقام إبراهيم ننوتا أسمى كعبة جبوتي والوني له torí pé ẹmẹ́gbàgbé kí la ní ojú ẹsẹ̀ ta ní nígbàtí ń se kí ní sẹmọ̀kọ́ gbọdọ̀ wà lẹ́gbẹ̀ rẹ̀ ní láàbìrí pé ojú ẹsẹ̀ ní tí ń pọ̀tẹ́ báwo mọ̀kọ́ mìbìrọ̀ ìmùsí káàbà nísìn ó tó bí ìsìn yẹn ohun tó fa ni pé ńgbàtà àwọn èèyàn ń pọ̀ láti lè fòyàyé lẹ̀ fáwọn èèyàn kí wọ́n lè ráyè se tọ̀wáfò lọ́fà ìmá sun sun débi tí wọ́n sun déyìn but ó ti wá pẹ́ tó ti wà ń bí tọ́ wà yẹn náà tẹ́nìkan kan sí kíni tí ọ̀ tọ́ ti rẹ̀ mọ́ ó sì nídìí adam kó tó di pọ́lọ̀ ń fáyé rẹ̀ máa nẹ́bí ibrahim aléhìsàlám ayé kàábọ̀ padà rí bọ̀dìbìnáwò kàábà ẹ̀kan kí wọ́n kọ́ kàábà wọ́n ti kọ́ kàábà àwọn kan wo wọ́n tuntun kọ́ bọ̀t kò kúò ní kíni kò kúò láyé rẹ̀ nígbàtà nẹ́bùwa muhammad dé ó níbà nẹ́bì ti bá kàábà gbà yìí annabi wa ń sọ jọ kan fún ya ńlá wa aisha radiyallahu anha pé laula anna qaumaka hudathahu ahadin bi kufrin la haddamtu al-ka'ba tí bá ṣe pa àwọn èyàn rẹ̀ wọ̀n yí ìyẹn làwọn ará Mákà ke pẹ́ tí Ọlọ́hun fi wá yọ wọ́n kò nù kèfèrí bí an bá tún wá rí tá ṣe nǹkan kan kí wọ́n mọ̀ gbà àti wí pé gbogbo ẹ̀ ló fẹ́ dàrú kódà Kaaba lókù tin tún wò ó ní wọ́n lọ kó ànábì ní tí ọba jẹ́ bẹ́ẹ̀ òun ọba wó kàábà kóhun o tún kọ́ ní títorí kíni ànábì ní bí kàábà ti rí bẹ́ẹ̀ kọ́ wà tẹ́lẹ̀ àwọn kòrẹ́ṣì ni wọ́n sọ di bẹ́ẹ̀ in the sense that lẹ́kún kàábà ọ̀gá tẹ́lẹ̀ gbogbo ẹni ọba fẹ́ wọ kàábà bí ìgbà tí èèyàn fẹ́ wọ inú mọ́sálásí náà yìí àwọn kòrẹ́ṣì làwọn sọ ládébẹ̀ débi pé a irú ògìrì wọ́n mọ̀ wọ́ ilé iná sí irú ilé iná ni ẹkùnrin mú gbọ́dá àmọ́ntásí fún ẹ̀rẹ́ sí ilẹ̀kùn kàábà èyàn gbọ́dọ̀ ní àgà kó tó sí gíní kó tó lè wọlé kò sí lé mọ́rú àgà bọ̀ láti wú rẹ̀ àwálá provide àgà fẹ́ ni táa bá fẹ́ kó wọlé anábìní sọ̀lọ̀ọ̀sọ́lọ̀m òun ọ̀bá wó kàábà kún wọn ọba sọ lẹ̀kùn yẹn padà di lẹ̀kùn méjì a máa ń torí pé eh, ẹ̀sìn tí ìjókò dáadáa lára àwọn ará mọ́kà yìí kan mọ́ àpẹ àhẹ́n àti ní gbogbo nǹkan lọ fẹ́ bàjẹ́ kò sí ìtọ́ dà kí ló tó kan àwọn <laughs> ẹ̀kọ́ ńláńlá nìyẹn nígbàtà nẹ́bí náà circumstances tí ń wo ibo ni the higher interest ẹ̀kọ́ lálà nẹ́bì kọwà sallallahu alaihi wasallam àwọn nǹkan mí ń bẹ tó ṣe pé ní ọ̀wọ̀n ni kí ni aburú rẹ̀ kí sì ní gíní kí sí pé yọ́kàn máa yanu yọ́kàn máa sọ̀rọ̀ ya eléyìí ó yẹ ká ṣe àmọ́ta bá ṣe kí ni aburú tí ó mú wa aburú yẹn ni ó pọ̀ ju oore táwàá rò pé yọ́ ṣẹlẹ̀ ni àbí wọ́n ṣe déédé àbí oore ta fẹ́ ṣe pọ̀ ju aburú lọ ìyún lọ́wà fi apply ìdájọ́ sẹ̀ríà gbogbo bí tí mọ́síláhà dáadáa interest bá ti pọ̀jú kíní mọ́fisádà lọ túláàsì ní kẹsẹ̀rù nǹkan bẹ́ gbogbo bí tí aburú mọ́fisádà bá ti ń se déédé àbú mọ́fisádà aburú ti ẹ̀wà pọ̀ ju oore lọ ẹ̀yà bá gbọ́ sẹ̀ríà yìí kọ̀gbọ̀lọ̀ sẹ̀rù nǹkan bẹ́ òun làwọn àfáà fi gbé kọ́ ìdánláńlá kalẹ̀ pé al'amuru ma'aruf wà náà yú anil munkar kíyàn kí ó kìlọ̀ fáwọn èèyàn pé tẹ́ ń se yóò dá orí ní kó sì lé wọn kó ń bí tí wọ́n bá ti ń se tí ọ̀ dá orí ní àmẹ́yàn gbọdọ̀ wọ́n wò wọ́n ni gbogbo ògbà tó bá yí pé inkarul munkari yàtàrọ́tàbù àléhì munkarun azọ̀m ó lé àwọn ilé yóò ṣùgbí fún wọn lóòtọ́ àmọ́ tí ó tẹ̀yìn ẹ̀gbọ́ ó ju èyí tí wọ́n jẹ́ ń se yìí kí wá láǹfààní kọ́rà pa wọ́n jí bọ́ọ̀bá jí lágbára àti hànà wọn pé mú ní ẹkú mẹ́ ẹkú mẹ́ náà òun ni alimami ibn taimiyya rahimahullah nínú biography ibn taimiyya táwọn ọmọ kéwù ẹkọ kalẹ̀ wọ́n ni ibn taimiyya ń lọ ní sáàmù lọ́jọ́ kan wọ́n wá bá wọn kan ti mú tí lọ́wọ́ jí wọ́n ti yó àwọn tàtàrí là àwọn èèyàn gbà yẹn ara wọn tí ibn taimiyya tọ́ bá gbé ayé ni àwọn makéwù rẹ̀ wá ní ìyàṣẹ́ àwọn ilé yìí tí ọlọ́run ọ̀fẹ́ ni wọ́n ń se yìí ìjá lọ ká lé wọn kó ń bẹ́ ìbìnàtẹ́mì àwá kọ̀ fún wọn jọ náà ó nígbà méjì ìbìnàtẹ́mì ò ní kọ àmọ́gẹ́ bí ń ta wíṣẹ́ dídìde tán bá dìde ń bẹ̀ gbogbo ọmọbìnrin mùsùlùmí tán bá pàdé wọn rèpù rẹ̀ ẹni èèyàn e, bá rìn lọ nísan lè páwọn orí na ó fi náà sílé àwọn èèyàn pé ẹjá rí na yáyí wọn bá máa jóná mẹ́lé ẹni a bá pàdé ẹni tí wọ́n pa pé ẹfi wọ́n sí bí èyí tí wọ́n ń se òyí òun ó fúyẹ́ jú kíní ju aburú kẹ lé wọn lágbára lọ tí wọ́n rí tí ó rìsọ́ọ̀tì wá mú ilé ìkọwà kọlẹ̀ kọmọ́wàá jí ọlọ́run mọ́ pé bàbá wí àwọn èèyàn ó bínú ká ń wí o ìbínú tọ́lọ́n lọ́kọ̀ sá fún o orí ẹlùmí ó se lé ìgbọ́dí pé ẹ̀hẹ́n ẹ̀mọ́ ìfà àwọn èèyàn ọ̀rọ̀ àkídà mọ́ dàlúrú dàlúrú o tún lù se ni o pé sọ̀rọ̀ lọ́bí yíò mọ́ sọ̀rọ̀ lọ́bí yíò mọ́ yọ́ mọ́ fàjà káwà ń wí o ọlọ́run ó wí báwọn o annabi ò wí o sallallahu alaihi wasallam àmọ́ àwọn instances ń bẹ̀rù eléyìí tá wí tí ó pé àbúrú ah, eléyìí pọ̀ ju oore rẹ̀ lọ ìlànà ṣẹ̀ríà ní pé pàbúrú bá pọ̀ ju oore lọ àkámátì ìṣẹ́kíní kámátì ìwà oore yẹn títí tí a fi lè ní oore tí ó pọ̀ ju àbúrú lọ ẹ̀rí eléyìí náà al-Qur'an al-Karim fi lélẹ̀ ni pé olúwakọ̀ fáwọn mùsùlùmí pé wala tasubbu ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم ó dé stéjì kan tó lúwa ní ẹ̀káì ẹ gbọ́dọ̀ búòsà àwọn ará mọ́kà mọ́ ẹ̀yin musulmi ẹ gbọ́dọ̀ sí kíní ẹ gbọ́dọ̀ fẹ́nukùn sáwọn mọ́ ẹ̀dàkùn kéyìn ó búòsà dáadáa ní àbábúrú dáadáa ní bọ̀kíní lítò ń gbà ní òun ni pé ń bí tí wọ́n gọ̀ tí wọ́n fẹ́nu họra dé láwọn kèfèrí pèsè ń bú ọlọ́run wa àwọn náà bú ọlọ́run yí tẹ́lẹ̀ ń sìn olúwa ní fáyà ṣúgbò lọ́ha àdúwà bẹ̀gẹ́ ìrẹ̀ ẹ̀lì wọ́n máa tànà bọ́lọ́run pẹ̀lú àìmọ̀kan torí náà ní báyìí ẹ̀mọ́ bú ó sàwọn bá ọba ìpẹ́ tí ó rìsọ́ ẹ̀ sì kápá kẹ́ẹ̀pẹ́ tó bẹ́ẹ̀ kẹ́ bú ọlọ́run ti wá náà ẹ̀ tí lágbára rẹ̀ wàtàkìrò mímọ̀ kọ́ mi ìbọ̀rọ̀

ó sì ló jíṣẹ́ ọlọ́run lóhun annabi fi ilẹ̀ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam bọ̀ tí ń gbà tó dẹ̀yà annabi wa muhammad sallallahu alaihi wasallam tí ò sírú bẹ̀rù yí má tí ò sí gíní tí ò sírú ìbẹ̀rù yí má ibn zubair tí ń jẹ́ ọmọ ẹ̀gbọ́n ya ńlá wa aisha ọmọ asma tọ́jọ́ ma sọ̀hábí annabi abdullahi a azubairu ibn al'awam abdullahi bin zubairu ọjẹ́ aláṣẹ maka ọwá ní ta nẹ́bí níwọ̀n ọba se tó ìpé nkankan ni òjé ó se kò sí bẹ̀rù yẹn mọ́ lónìí òun ó se abdullahi bin zubairu wá se gbogbo ta nẹ́bí wíhùn sọlọ̀lọ́ tún ká bà kọ́ ọyọlẹ̀kùn méjì sí gẹ́gẹ́ bá nẹ́bí ti wí sọlọ̀lọ́hùn àléyìí ẹ ma wò pé àbó ló se tún wá padà sí báyìí lónìí sẹ́mọ̀ páwọn ọlọ́lá ayé ayé ni ti wọn nígbàtí alhajjájú ibn yusuf gbọ́ alhajjájú lọ́jọ́ ta ibn zubairu ń gbà wọn kódò wọn lọ́padà gbẹ̀mí ẹ̀ alhajjájú òun wà nílẹ̀ iraq nígbàtí hajjájú padà borí ibn zubairu gbogbo tí ibn zubairu se báwọn tí wà náà ti máa se lónìí pé a pa gbogbo orí pa ẹni ó sáájú ayé rẹ àbáwọn iná tó burú jù ń jọba musulmi nótàn kò sẹ́ tó tó hajjájì ẹnu páwọn àfóòpè ní kèfèrí dé torí pé kó wà kèfèrí àmá àpẹẹrẹ pé olórí tí ọ̀dá òun ni hajjájì alhajjájì bin yusuf ni síbùn zubairu tó tún sí sí kàbá ní ọyẹ tún ẹ̀dá padà sí ìsáwọn jíwa ní ìsẹ́bẹ̀ lónìí pé àfẹ́ gúrò rẹ̀ máa gbogbo orí parẹ àfikẹ́ni àkan mọ̀mọ́ ìwà mùsùlùmí kọ́